ṣe tó bá yẹ pé ọmọ èèyàn ni àárí àbùkù ń bẹ ṣùgbọ́n náà ọba àdìkíá ló darí wọn náà fi ṣe nǹkan tí ó yẹ kí wọ́n ṣe lẹ́yìn náà ìlú yìí ó ń jẹ́ albaladul amin ìlú fọkànbalẹ̀ lẹ́yìn náà ìlú tá à ń sọ yìí ọlọ́run ọba pè ní alqarya ìletò kan torí pé njọ́ náà lọ́hùn ìlú tá a wà yìí bí oko ló ṣe rí ṣùgbọ́n àdúrà ànábì Ibrahim aleyhi salatu wa salam ó sọ̀lú ìdí tó já sí pé kò sí mùsùlùmí kan tó wà láyé tí ò máa jẹ̀rán pò ń fẹ́ wá sílùú yìí dẹ́n gbogbo wa ta jókòó ìlú yìí ṣéyàn lè gbin nǹkan bẹ́ẹ̀ kó wù ṣùgbọ́n ẹ wò ó yàn mọ́ èso wo lẹ fẹ́ jẹ tẹ́ ẹ̀rí jẹ ń bi tẹ wà yìí kò sí tẹ́ fẹ́ jẹ tẹ́ ẹ̀rí jẹ wọn ò gbin ìlú yìí ìtẹ́ ẹ lè rí ìlú yìí bóyá dàbí dùn ẹ̀rí ṣùgbọ́n ilé ìpata ó jẹ́ ká mọ̀ yìí pé ìlú tí à ń sọ yìí ìlú tí ó ṣe pàtàkì ni. nígbà tá a fẹ́ wọnú mọ́ṣáláṣí yẹn ẹ̀tọ́ ni ká fẹsẹ̀ ọ̀tún wọlé ẹsẹ̀ ọ̀tún la máa fi wọlé àwa sọ pé bismillah wassalatu wassalam ala rasulillah allahumma ftahli abuwaba rahmatik awọlé. àwọn tó bá sí pé a kàn lọ kò jẹ́ pé a fẹ́ lọ ṣe umura àáyàn náà fìlà àràkà méjì tába ti wọnú mọ́ṣáláṣí yẹn ká tó jókòó inú ẹ̀kọ́ Islam gbogbo mọ́ṣáláṣí yẹn bá dé láyé tó bá fẹ́ jókòó ńbẹ o tó o bá ti wọ mọ́ṣáláṣí yẹn o ò gbọ́dọ̀ jókòó àfi yẹn náfìlà raka méjì o náà ń pè ní tahiyatul masjid náfìlà tàfi máa ń kí mọ́ṣáláṣí lẹ́yìn náà nínú ilé ọlọ́run sọ yẹn o ò gbọ́dọ̀ tìyẹn Ti bóyá mi jẹ́ tí ń ṣe tàn wá tẹ̀ mọ́lẹ̀ ẹ ó tẹ̀ mọ́lẹ̀ wọn náà bá kó fàṣẹ fún látẹ̀yìn pa ah, kí ló dé wo ní tí wọ́n ṣe fún mi ni alámojúkú o then níjọ́ kan Umar bin Khattab ó wá dé wá bá ní sọ̀rọ̀ àṣọ ó lànà bí mo ti lọ kíìsì Hajar al-Aswad ànábì ni o fẹ́ pa àwọn èèyàn ó rí bó ṣe rí ni o fẹ́ pa àwọn èèyàn ni lẹ́ẹ̀rí pé ní hajj tí yẹn bá wá àbò wá sí umura tó bá mú ẹ ráyè kíìsì Hajar al-Aswad ó ti rọ àwọn èèyàn dànù àbí rọ ọmọ pa ni ó ti ti àwọn èèyàn dànù tó wo kí ló fẹ́ ṣẹlẹ̀ torí pé wọ́n tí wọ́n náà fẹ́ lọ bẹ̀ ẹni tó náà lọ bẹ̀ kí ló ṣe fún wọn náà ó tì í dànù ni alẹ́ lómi ọmọ lárúbáwá mi tó wọn máa jáde báyìí ẹ̀jẹ̀ ti ń jáde lórí ẹ̀ wọ́n ti kó ẹ̀bò fún pé mo lò ń lọ